خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بعبادته وبالبعد عن سبيل الشيطان وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله علم أمته الحق وتركها على المهجة على المحجة البيضاء ليلها كنهارها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 ìdí nì tóbi jẹ́ pé gbogbo onílàkà ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ wọ́n fẹ́ kó ṣe ike kìí ṣe irú iṣẹ́ tó rí bí èyí tí wọ́n ti rí ṣe náà ló wù wọ́n ṣe ṣùgbọ́n wọn ò ní fẹ́ wà lásán nítorí kí nǹkan tí èsì tiwọn kọ́ mọ́ bá a mú wọn lò nínú ìgbésí ayé wọn. kéèyàn ṣiṣẹ́ ohun tó dáa púpọ̀ ni ìsìláàmù fi kọ́ wa kọ́níkálukú kó mójútó sí ọwọ́ rẹ̀ ó sì jẹ́ kí nǹkan tó ń rí látara sí ọwọ́ wọ́n jẹ́ nǹkan tó ṣe é pé yọ yọnu sí yọ máa dùnnú sí nítorí pé orí pọ̀ ń bẹ̀. nínú hadith anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi. فإن نبي الله داود عليه السلام يأكل من عمل يده إن إيه يكون جاكاري كون جايو هذا كله لفويا بيكو جايكين نوبويا لياسين إذا يقول النبي الله داود عليه السلام إنه سيوا واني واسين جاي فقبوسين lópin ìgbà tí ọba ti dọ́kan nínú tó lo ẹlẹ́dàá tó ṣe léèwọ̀ tí ó sì jẹ́ iṣẹ́ tó ṣe ike ìpìlẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n lè wọ́ ni lọ sídìí èèwọ̀ gbogbo àwọn sẹ́bà tó bá jẹ́ halal àwọn tí alápọ̀nlé ni àwọn tí abiyí ni lójú gbogbo onílàákàyè ẹnìkan oníwọ̀ ọdún lórí iṣẹ́ tó ń ṣe eléyìí ṣe haram yẹ́sì ṣe ti máa wáyà lọ sí di haram kọ́ akójú di ọ́ kó pé tí ẹ bá wò nítorí iṣẹ́ ọwọ́ rẹ eléyìí tó ń ṣe tó ń fi ń jẹun tó ń ṣe tó ń fi ń gbọ́ bùkátà rẹ Islam ó ní kí kálukú mójútó sẹ́rẹ̀ ebi wọn náà nìkan wọ́n sì pàṣẹ rẹ sí mójútó iṣẹ́ bíi à ń tún abọ́ ṣe iṣẹ́ bíi à ń ṣe bàtà iṣẹ́ bíi à ń tún àwọ̀ ṣe àwọn èèyàn lè máa fojú di àwọn sẹ́bà wọ́n lè máa kó aago mélòó ló tún ṣe kó tó di pọ́n láǹfààní láti máa pààrọ̀ bàtà rẹ̀ wọ́n lè pe àwọ̀ mélòó ló tún ṣe tó fi di pọ́ orówó sùkúlù amásán ní ojú ọ̀nà pé wọ́n fẹ́ kó ìrẹ̀wẹ̀sì ọkàn bọ́. lórí iṣẹ́ rẹ tó ń ṣe kọ́ ọ má bàa jẹ́ pé ọ̀dà mú pẹ̀lú ẹ̀ kọ́ wá fi iṣẹ́ rẹ tó ọmọ sílẹ̀ kọ́ wa wá gbèrè àdánwò káàkiri wọ́n á máa agbo lásán lẹ́nu ní ọkọ ó ní nǹkan ààbò ó sì rán gbogbo àwọn ọmọ tiẹ̀ náà lọ sílé látara rẹ̀ ọkọ́lé ọ̀káàdì ó tún ní nǹkan ọ̀bùn ọ̀ràn àwọn ọmọ rẹ̀ lọ sílẹ ẹ̀kọ́ gíga gíga. iṣẹ́ gbogbo sẹ́tìyàn bá ń ṣe láyé tí ọba ti jẹ́ haram tí ó sì jẹ́ iṣẹ́ tí ó padà já sí haram kí tó burú gbogbo wa la bùkátà èyí tó pọ̀ jù nínú wa tí gbogbo wa tá a bá bùkátà pé kí wọ́n bá wa tún aago sí torí kìí ṣe gbogbo wa là ń lo aago ètò pọ̀jù nínú ọmọ èèyàn wọn máa lo aago gbogbo tá a máa ṣe lò yọ bàjẹ́ ńjọ kan tá a bá wa lẹ́nìkan tí wọ́n máa tún sí báwo la ti ṣe fẹ́ sọ pé ìgbésí ayé ń lọ dáadáa bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ èèyàn tó bá jẹ́ gbogbo wọn pátá korongodo iná ni wọ́n máa wọ bàtà fẹ́sẹ̀ wọn gbogbo tá a máa ń ṣe ń lò à ń gbé lọ à ń gbé bọ̀ ó súnmá wípé kí àwọn bàtà yọ já báwọn bàtà yọ bàjẹ́ lọ́jọ́ kan tí bàtà bá já tí bàtà bá bàjẹ́ àbùkátà ẹni tí wọ́n bá wa so àbùkátà ẹni tí wọ́n bá wa tún báwọn kan ọba sí lágùn abẹ́ báwọn nìgbésí ayé ọba ti ṣe rọrùn. wọ́n fi ọ̀sẹ̀ ṣe yẹyẹ nítorí pé sẹ́ tẹ́lọ̀ ní ṣe oníṣẹ́ lọ. ìwà lẹ́yìn náà tó wá kówó jọ bíi fifteen million ẹ lọ tura mọ́tò kan mọ́tò gbàlódé aláàánú ni ọwọ́ aláàánú ni iṣẹ́ tí lọ náà ló ṣe yóò ní kọjá fifteen million nítorí pé tí gbogbo télọ̀ táwọn bá láwọn ṣe télọ̀ nítorí ojú kó bí ojú àbùkù fírù rẹ àti irú rẹ tẹ̀ ń fi wo sẹ́ wọn sani ọba máa bá wa dá sọ táwọn wọ̀ sọ́run ọ̀làmọ̀ra ètò àti rán kalẹ̀ nù ẹni tó rán kalẹ̀ náà sọ̀rọ̀ ẹsẹ̀ télọ̀ bí wọ́n ti fẹ́ fojú di télọ̀ níbí tó ń fojú di ọ náà níbi títí rán tani ọba máa bá wa rán sọ tani ọba máa bá wa rán sọ kódà tó bá ní ìlọ́dì àti ìgboro alásán la fẹ́ máa lò tani ọba máa bá wa gé aṣọ tó gbogbo alámasọ gé kakọ ọba gé lásán ni máa lọ ilé ìmáàdì máa fẹ́ lé ìbora èmi kẹ́kú jẹ́ ni wọ́n ọba gé dálẹ̀ torí ẹ̀ kò síṣẹ́ kan tó ṣe fojú di jàmáà gbogbo sẹ́tí kálukú bá ń ṣe tó bá ti jẹ́ ṣe halal eléyìí kì í ṣe haram kí èsè ti máa bá yàn lọ sí ní haram máa kà bẹ́ Allah bọ́bọ̀ falibarika ti tẹ̀ rẹ̀ ẹ̀rí pé nígbà tí wọ́n bá gbàtẹ́ pàápàá ti lọ àwọn iṣẹ́ tó ṣe kí owó òun náà ni wọ́n máa san fún yàn lórí ẹ̀ kò bá jẹ́ lọ́dọ̀ ìjọba kò bá jẹ́ lọ́dọ̀ àwọn aládàáni lẹ́yìn ìgbà tí wọ́n bá fún yàn níṣẹ́ yìí wọ́n máa fún yàn níwèé kan tí wọ́n sàmì sí pé yàn ti gbàtẹ́ wọ́n kọ àwọn amájẹ̀mú eléyìí tó ní í ṣe pẹ̀lú sẹ́tọ̀gbà àti pé èlò láàmú san fún ọ àti pé àwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí àwọn fẹ́ kọ́ ọmọ ẹsẹ̀ lẹ́nu sẹ́yìn àwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí àfẹ́ ká mọ́ ọ lọ lẹ́nu sẹ́yìn tí wọn náà bá ti rí pé gbogbo tí wọ́n wí bọ́ ọ láàmú ó ṣe déédéé rẹ owó ṣùgbọ́n láwọn máa san ọtí ọlọ́run ó buwọ́lùwé ó sì ṣàlàyé bẹ́ẹ̀ ike iṣẹ́ tẹ fún mi pẹ̀lú iye tẹ sọ pé san fún mi ọtẹ mi lọ́rùn. lẹ́yìn ìgbà tó ti pọ́ọ́rù wé báyìí ọ̀dọ́wọ́ rẹ kọ́ bẹ̀rù Allah rántí pé iṣẹ́ ilé ayé ni ṣùgbọ́n ọ̀nà tá a bá dá mbẹ̀ ó lè má tàn nílé ayé ẹlẹ́dàá ni wọ́n bá wa ìgbà tó ti sọ pé offer accepted by me wọ́n gbà wọ́n gba iṣẹ́ tẹ ẹlẹ́fun mi lórí ibẹ̀ ti ṣe sọpẹ́ fún mi àwọn àǹfààní tó wà ń bẹ̀ tẹ ẹlẹ́mà fún mi àwọn kẹtẹ ní màá sọ́ra fún wọ́n gbà màá máa sọ́ra fún tí màá sọ́ra fún màá máa mójútó tẹ́tẹ́ kí n mójútó owó oṣù yìí tẹ̀sí lẹ́ẹ̀ma sọ fún mi tẹ́mi lọ́rùn lẹ́yìn ìgbà tó ọba ti wí bẹ́ẹ̀ ọ̀dọ́wọ́ rẹ kó mójútó àmánà mọ̀jẹ̀ ni tó ṣe kọjá ń bá àwọn ẹni tó fún ọ níṣẹ́ mọ̀jẹ̀ ni tó ṣe wípé ibi tó rò fáwọn ọbọ wọn ò ní bọ́ bẹ́ẹ̀ ìwọ́tọ́ yẹ kọ́ jẹ́ ní ìfọkàntá bí wọn náà kó ṣiṣẹ́ darapọ̀ mọ́ wọn kọ́ dàbí wọn kọ́ máa bá wọn mójútó wọn bí ìgbà tó ti wọn lóní rẹ kí rẹ wípé ìwọ ló dúró ìwọ náà lóní jàǹbá ìwọ náà gbogbo àwọn ọ̀sà ìdá ọ̀sà burú ìranu ní ṣe lẹ́nu iṣẹ́ orí rẹ̀ náà ní máa wọlé ní gbogbo gbà apẹ̀rẹ̀ nù lórí wípé ìwọ ọ̀dààmú gbogbo bá ti lè wù kọ́fẹ́ rí fún ọ tọ́ba ti lọ́la gbẹ̀ngàn kìyàmà ọ̀dààmú torí pé àlè sọ pé sẹ́lẹ̀ ayé lásán ni nítorí pé sẹ́lẹ̀ ayé ìsẹ̀mí ilé ayé gbogbo tá a ṣe nílé ayé òun náà ni padà ṣèṣirò fún ó ṣèṣirò fún wa lórí ẹ̀ tọ́ba ti lọ́la gbẹ̀ngàn kìyàmà kí ló dé tóbi jẹ́ pé tí wọ́n bá ti pa iṣẹ́ owó tí wọ́n sọ pé àwọn máa fún wa owó yìí kìí sábà fẹ́ jọ wọ́n lójúmọ́ owó tí wọ́n láwọn máa fún wọn lóṣù yìí kìí sọ ni wọ́n ti torí rẹ̀ máa ṣiṣẹ́ tọ́ba máa ní sọ́wọ́ yìí wọn ò ní gbájúmọ́ṣẹ́ wọn ò sì ní wọn ò ní ṣiṣẹ́ taratara wọn máa ṣe tipẹ́tipẹ́ ni tọ́ba wí lọ tọ́ba wí bọ̀ wọn máa pẹ́ lónìí wọn sọ fún un pé torí sáà náà ni wọ́n ti wá parọ́ wọn ò lè parọ́ wọn. bọ́bá ṣe gbà làwọn ṣe o lérò wípé owó yìí ń kọ́ ló ń torí rẹ̀ fẹ́ jókòó síbi iṣẹ́ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan eléyìí tí tara sẹ́yìn orí iná ló ń jókòó tì torí ẹ̀ wọ́n bẹ nínú wa ẹni tó ṣe kí ẹ̀kú jẹ òun náà ni ó fojú sí wípé tó ń bá ti lẹ́nu sẹ́yìn ó oúnjẹ owó oṣù tí wọ́n fún lọ bẹ́ẹ̀ bá rí tọ́pọ̀ àrò aṣọ owó tó gbà bọ́bá pààrọ̀ bàtà ètò orígbà látara ẹ̀fúnjẹ ni tọ́ba pààrọ̀ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ ètò orígbà látara ẹ̀fúnjẹ ni ó ti ẹ̀rọ alẹ̀ ń kọ́lé owó ẹ̀fúnjẹ ti ń rí gbà òun náà ní ti ń ṣe gbogbo eléyìí wọ́n pọ̀ nínú àwọn ìtọ́ láwọn ti tẹ́ nílé iṣẹ́ ìjọba àti aládàáni tó ṣe ike owó ẹ̀fúnjẹ ọjọ́ wọn ló dúdú owó oṣù lọ tọ́ba wá pa àdéhìí fún wa ikú ànábì wa onílànà allahu rasi wàlmọ̀rọ̀tẹ́sì allahu lànà ẹni tí ń fúnni lówó àbẹ̀tẹ́lẹ̀ àtẹnidọ́gba wọ́n lè máa sọ pé bọ́yá lẹ́yìn láyé ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sáyé táwọn wà ń bẹ̀ lónìí ọmọ ti di tọrọ gbogbo àwọn bá ti ṣe pọ̀ tó yìí ni allah ma la hawla wala quwwata illa billah ti yóò dúró ni yóò dúró kákáká lé ẹni tí wọn ní kó máa fún fi máa gbowó oṣù tí ń gbà lọ́dọ̀ ẹni tó gbà ṣiṣẹ́ yóò wá tu ọ lórí yóò dúró ní ọ lórí kákáká yóò ní àkókò fóun lẹ́kùn jẹ àfi kó tó àkàìṣe tó ibi máa gbé lóde wọn àwọn ò ní pẹ̀lú wípé àfikún sínà fún ọkọ tó rọ́nà lọ kò ní sínà fún àfikún ọba tó fún lẹ́kùn jẹ kódà ẹlòmíì nínú wa ìgbà tí wọ́n gbé fún tí wọ́n ní kó fi máa dáàbò bo aráàlú ó ṣe tán láti máa fi máa tó kúkú lájà mọ́ nítorí pé ọ̀fọwọ́ kú dúró sí òfun lẹ́kùn jẹ subhanallah alazim ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú àwọn ẹni tí wọ́n gbà sẹ́nu sẹ́ tí wọ́n gbowó oṣù lé lórí tí wọ́n kọ̀ láti ṣe ojúṣe wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nídìí iṣẹ́ wọn fáwọn ẹni tí wọ́n ní kí wọ́n ṣe fún láì jẹ́ pé wọ́n gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbogbo orú wọn lọ́rọ́ wọn pa mẹ́tẹ́nì kankan wàá pa jùlọ nígbà tó ti di wípé wọ́n láwọn ọ̀gá àwọn náà ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní tàwọn ti jẹ́ wa máa ṣe ra àwọn lẹ́nu àwọn ọ̀gá náà ń gbà wọ́n fi máa nípa láyà a'udhu billahi minash shaitanir rajim wọ́n bẹ nínú wọn àwọn tó ṣe pé nígbà táwọn gba sẹ́wọ̀n àwọn ọ̀pọ̀ owó ẹ̀kú jẹ àwọn sọ pé àwọn owó táwọn ń rí lẹ́nu iṣẹ́ táwọn ṣe yàtọ̀ oṣù táwọn ń gbà aláàbì làwọn owó yìí báwo ló ń ti jẹ́ wọ́n láwọn ní ti gbé sẹ́wà àwọn náà ni wọ́n máa bọ́ àwọn lẹ́bùn yóò ṣe ní ti kó àwọn máa rí i pé gbogbo ẹni tó gbé iṣẹ́ wa àwọn máa ṣiṣẹ́ wọn dáadáa wọn náà mọ̀ pé àwọn ń gbowó oṣù lórí iṣẹ́ táwọn ń ṣe yìí àwọn wá ṣiṣẹ́ orí ẹni táwọn wá ṣiṣẹ́ fún wa wú lóòótọ́ yóò sanwó fún àwọn yóò sanwó fún ìjọba tó gba o orí rẹ̀ wá wú pé wọn ló ṣiṣẹ́ tó tó gba ẹ̀bùn yìí dàrú yóò dáa fún ọ ẹ̀bùn làwọn máa gbà ń tà ṣùgbọ́n ẹ̀bùn lẹ́nu iṣẹ́ ẹ̀bùn lẹ́nu ise kí ló fẹ́ tún burú bẹ́ẹ̀ wọ́n ní kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá nígbà tó sì jẹ́ pé yínníyínní kẹ́ni tèmí nígbà tó bá fún wa lẹ́bùn tóbi wọ́n ń ṣe wá ní wọ́n ń ṣe wá ní wọ́n ń wa láyà ni sálẹ̀ bá àtúnjẹ́ pé á mójútó iṣẹ́ wa dáadáa ẹ̀bùn làwa máa gbà lẹ́nu iṣẹ́ wa nígbà tá a jẹ́ adájọ́ àfẹ́ adájọ́ láàrin èèyàn méjì kó ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jọ pera wọn lẹ́jọ́ ó sì wá bá wa lọ́fíìsì wa ó sì kí o kí wa dáadáa ó ní sọ kẹ́mi ọkàn ní kí wọ́n á kí yín ni mo sì ní kí wọ́n á fara hàn yín èmi ni ẹni tó ní ẹjọ́ o mo ní kí n fi ẹ̀bùn kékeré yìí fọwọ́ sí yín ẹ̀bùn náà wo ilẹ̀ ẹ̀bùn kékeré nígbà tí bàbá yìí yóò tẹ́wọ́ gba ìwé wọ́n fún ní twenty million naira wọ́n lẹ́bùn kékeré ni adájọ́ tó ṣe pé yóò dájọ́ tá a fún ní twenty million naira ẹ̀ bá béèrè èlò lówó oṣù rẹ̀ ti ń gbà adájọ́ tá a fún lẹ́bùn tá a pè lẹ́bùn kékeré yìí gbogbo owó oṣù ti ń gbà lóṣù ó three hundred and fifty thousand naira tẹ́ bá pín twenty million naira lórí three hundred and fifty thousand naira iye ọdún mélòó ni ó ṣe kó tó di pórí twenty million lẹ́nu sẹ́wọ̀n ẹ̀yin wá lẹ́bùn lẹ́bùn kékeré sẹ́mi pé ẹ̀bùn ó mú ni yí gbólóhùn padà ẹ̀bùn yín ó mú ni yí gbólóhùn padà níta àbádá lọ́jọ́ tẹ́lẹ̀ ó ṣeéṣe látàrí ẹ̀bùn kájá mi lẹ́jọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tá a ṣe dáadáa sí tọ́gbà lọ́wọ́ wa tó jẹ́ ẹni tá a ṣe dáadáa sí tọ́gbà lọ́dọ̀ wa tó mú ẹni tá a ṣe dáadáa sí tọ́gbà lọ́dọ̀ wa tó ná. kò sí tàbí ṣùgbọ́n oríkún wa ata wa iyọ̀ wa omi wa eléyìí tó mu yóò mú ká hàn rí ọ̀rọ̀ kó fẹ́ bọ́kọ̀ hàn rí ọ̀rọ̀ wu àwọn èèyàn méjì àtẹni pèèyàn àtẹni tá a pè tó bá wù wọn yóò wù ẹni tí kò fún ní nǹkan gbogbo ìgbà tó ti rẹ bá ti sẹ́ni tó fún rin bí òrin síta yóò máa rẹ́rìn músẹ́ sínú ike ọkẹ́ ọjà fún ọ̀kárí láyé bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe ó sì fi ṣe dùn ọ́ náà nú lónìí bẹ́ẹ̀ nítorí pọ́ ńgbà tó ti dodo ọ̀nàdà tó fi lè sọ dodo má bẹ́ẹ̀ ni ìwọ́n tiẹ̀ wọ́n fi ọṣẹ asọ́bodè wọ́n ní máa bá ní sọ ẹnu orílẹ̀-èdè wa àwọn ẹni tí ń wọlé fún ẹ̀mẹ́jọ wọ́n gbé súnmọ́ mi wọlé ẹni tí ń jáde kó mọ̀ kórè orílẹ̀-èdè wa kó mọ̀ jìkó kó jìkó lọ sí ìlú bòmí kó wá fà wá sílẹ̀ ní kólóbó iṣẹ́ tá a gbọ́ títàn gbowó sínú lórí rẹ̀ ìwọ máa sọ ẹnu bóde yìí mẹ́tẹ̀ẹ̀tẹ̀ nìkan kó gbégbé kúgbé kọjá lẹ́nu lóró tó wá yìí ọ̀dọ̀ ọwọ́ rẹ tí ìjọba mẹ́hẹ̀ẹ́gbá bí ìwọ ni ó sì nítọ̀ ní màá ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n wá ń bọ̀ wọ́n wá dojúkọ ọ̀dọ̀ rẹ wọ́n ti ṣe dé ọ̀dọ̀ rẹ gbogbo ẹrù tí wọ́n kó sínú mọ́tò gbogbo ètò ẹ̀ dìdí lọ́dìlọ́ wọn làwọn fẹ́ rí ọ ọ̀gá bẹ́ẹ̀ lẹ́wọ̀ á bì oníwàní onítọ̀ ẹ̀mí fún yàn ní ẹ̀gúnjẹ o nítorí pé mùsùlùmí gidi lẹ́mí o mùsùlùmí tí èta kò fi ṣẹ̀ríyà ńlẹ́mí ẹ̀mí fún yàn lẹ́kúnjẹ àmọ́ mo rí pé tẹ́ iṣẹ́ ribiribi la ṣe ń di tẹ́ wá yìí nítorí ẹ ti fi yàwó yín lẹ̀ ẹ máa gbọ́rọ̀ ó sì gbọ́rọ̀ làákà ẹ̀ ní bọ́ sọ ó ní oṣù tó tù mẹ́ta lẹ́nu bóde yìí oṣù mẹ́ta lẹ́nu bóde ọmọ ìlú wo gan lẹ́yìn ó ní à ọmọ ìsàlẹ̀ lèmi ní ilẹ̀ Yorùbá ni wọ́n gbé wá sí mungunu bẹ́ẹ̀ ni mungunu mungunu ní Borno state ni wọ́n gbé wá oṣù tó tù mẹ́ta tó ti lọ lé ká ẹkú sẹ́ẹ̀lù ẹkú sẹ́ẹ̀lù mo fẹ́ gbé ẹ̀bùn kan fún un àfa lọ́ba gbé fún ọ ni wọn náà bá gbà ṣé ìwọ́n tu ẹrú tó sọ pé kí wọ́n tú mọ́tò wọn wò ó tó bẹ́ẹ̀ wọ́n ní ah, ah, Allah náà rí pé ń gba ẹ̀gún jẹ o ẹ̀bùn ni wọ́n fún mi o ó kọ sán pé lẹ́kùn èmi ọ̀gbẹ́gún jẹ. akramakumullah ẹ̀yin ọ̀gá iléèwé wọ́n ní ká máa kọ́ àwọn ọmọ bàbá àjẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bàbá àjẹ́ ti girama bàbá àti jẹ́ àwọn yunifásitì àtàwọn institution gbogbo mẹ́bí ń tọ́sí ìjọba ń fún yín sẹ́ àti àwọn aládàáni tóbi ẹ̀kọ́ ọ̀bọ̀wé ipe ìtẹ́tọ́ fún yín pẹ̀lú iṣẹ́ láwọn máa san fún yín àti gbogbo àwọn mẹ́jẹ̀mú tó de iṣẹ́ tí wọ́n fún yín ẹ̀lọ́ba yín láàmú wọ́n ti ẹyin láàrùn kí ló dé kí ló dé táwọn òbí ọmọ wa wọ ọmọ tí wọ́n tún fún yín lẹ́bùn wọ́n fún yín lẹ́bùn ẹ̀ sì tún gbà dípò tí bàbá yẹn ń fọ báyìí ó ló ń béèrè olùkọ́ tí ń kọ́ ọmọ ní mathematics tí wọ́n bá ti nà wọ́n sí bá ọgbẹ́ni lágbájá ni ẹ má bọ wọ́n wáyìn dídé tí wọn lọ́ọ́ dé bàbá àbá bọ́ ọ lọ́wọ́ nígbà tó ọ lọ́wọ́ ó ní ọmọ tí a fún a ìmọ̀ yìí yóò tún máa ròkè sí i a òye yín ta ni kò ní wọ́pọ̀ wọ́n sá ti gbogbo agbègbè lẹ́yìn òfurú tó bá ní tẹ̀bá máì ẹ̀dàpọ̀ ẹ̀bá mi dédé ọkọ̀ wọn náà bá ti tẹ̀lé bí nǹkan gidi wọ́n máa ń sìn kó gbogbo ẹrù yìí jáde wọ́n lẹ́yìn làwọn bọ̀ kí ló dé kí lè jẹ́ abájọ wọ́n ní ọwọ́ tẹ̀ fi kó àwọn ọmọ wa ó ti dá àgbẹ̀ ó ti dáa jù èèyàn gbọ́dọ̀ máa ṣerú dáadáa báwọn báwọn náà máa ní dáadáa tá a ṣe sí i kódà ẹ akékeré lè tarí ìbá ẹ ètò ọ̀tẹ̀lẹ̀ yóò di bẹ́ẹ̀ lọ wọn náà bá ti ń kó wọlé àwọn ìyàwó náà bá ń sẹrú kalẹ̀ lórí ẹ kí ló dé wọn ni àwọn máa ń dúpẹ́ èmi ti ṣe títà torí rẹ oríire wọn lọ wá ṣe wọn ní gbogbo ẹkùn tó fún mi báyìí nítorí pé mo mọ kọ́ ní mathematics ni ẹ máa bá àbọ̀ aráàmù tó kó wọlé yín. ẹ rí i pé ọmọ nígbà tó bá ṣèdánwò ọmọ tí bàbá rẹ̀ fún wa nírú ẹ̀bùn yìí tó máa ṣe ìdáwò ká sí ọmọ yẹn nínú àwọn ọmọ tó ti pé wọ́n mọ̀wé náà ni ee lọmọ yìí máa ń gbà nínú sọ́bjẹ́tì sẹ́yìn kọ́ ee rẹ̀ yóò sì ju ìfọ̀gbà seventy four lọ seventy four all over hundred lẹ́yìn ìgbà tó ṣe ìdánwò àti continuous assessment gbogbo ẹ̀ ọgbà seventy four nítorí dáadáa tí bàbá rẹ̀ ṣe sí ọrùn ó lè máa mọ̀ fi mẹ́wàá fún kó di eighty four ìgbẹ́ bẹ́ẹ̀ ni máàkì sẹ́nìkan gbà ní dìpátímẹ́ǹtì máa fún ẹ̀ bàbá rẹ̀ gan bàbá rẹ̀ gan ọ̀tẹ̀ yóò bàbá rẹ̀ ọ̀tẹ̀ bẹ́ẹ̀ torí kíni nítorí kí wọ́n ti gùn ọ lẹ́bùn gbogbo nǹkan yẹn nínú ìgbésí ayé àwọn òṣìṣẹ́ ọkọ̀ ń bẹ̀ jọjọ ǹjẹ́ ìtọ́tọ́ dá wa níbí ká máa gbẹ́ ẹ̀bùn tába ti máa pé ká gbowó àbẹ̀tẹ́lẹ̀ haram báwo wá ní ẹ̀bùn eléyìí tó máa fún yàn lẹ́nu ìgbà èèyàn wà lẹ́nu sẹ́kínṣe eléyìí tó fẹ́ máa tàkárà rẹ̀ tó fẹ́ máa tàkárà rẹ̀ gbowó oṣù. à ń sọ wípé bàbá ọmọ kan wá ó bù ọ̀n bàbá ọmọ kan wá ó bù two thousand bàbá ọmọ kan wá ó ti ẹ̀bọ́ ra bàtà ni ó ti béèrè nọ́mbà bàtà tó ń lò ọ̀ sọ fẹ́ni tó pọ̀ ṣiṣẹ́ lẹ́nu sẹ́ torí pé wọ́n ń ṣe tíṣà ó ní forty four ní nọ́mbà wọ́n ni ẹ̀wé tó bá ṣe déédéé yín mẹ́tẹ̀ẹ̀ta bá ṣe déédéé rẹ̀ rẹ̀ jù ìgbà táwọn wá wọn ká ah, inú ẹsẹ̀ wọlé ẹsẹ̀ ti yín ìbáyìí gbogbo ẹ̀ náà lọ́wọ́ ẹsẹ̀ yín máa lọ náà ṣé gbogbo orun tó gba ṣé ń ká máa gba ni àbí ká torí lábẹ́ òfin àlè nígbà tó iye tán láwọn máa fún ọ lówó oṣù ìgbà tó bá rí pé owó oṣù tán láwọn máa fún ọ ó kéré jọjọ tí àwọn bùkátà sì ti ń bẹ níwájú rẹ talẹni tó ní kó ọmọ lè gbé ẹnu kó ọkọ fún wọn tí ẹ bá ń fowó kówó oṣù yìí gbogbo bí nǹkan ti ṣe wọn tó gbogbo owó tá a láǹgbà lówó oṣù ọ̀ràn kankan nínú gbogbo bùkátà ti ń bẹ wájú wa ẹ bá ní kí nǹkan kan fún un táwọn náà bá sì dárò tí wọ́n rí kí àyè rẹ̀ ń bẹ wọ́n bá yín fi kún un táyè rẹ̀ ọ̀bá sì sí wọ́n ṣàdéhùn dáadáa fún yín pé insha Allah àwọn padà bá yín fowó kún un àmọ́bí kọ́ ọmọ wa gbẹ̀bùn lọ́sùn kọ́ ọmọ gbẹ̀bùn lóṣù kọ́ ọ òfin ẹ̀sìn Islam kò fara mọ́ gbogbo tí wọ́n gbà tó ń pè lẹ́bùn haram lòfin ṣẹ̀rí àpè kọ́tọ́kọ́ gbà nítorí pé iṣẹ́ tó gbà ọ̀ ń gbowó lórí ẹ̀ owó tó ń ṣe ń gbà lórí ẹ̀ yéé ṣe pé nígbòlòhùn ẹnu lásán lọ́sọ̀kọ́ tí ọlọ́run o tún kọ̀wé ọ̀sọ̀kọ́ tí ọlọ́run láwọn fẹ́ fún ọ débi pa ọmọ abẹ́bọ̀ lópin ìgbà tẹ́ni tó gbọ́ sẹ́nu sẹ́ pé wọ́n bá ti sọ fún ọ ipò yọ̀ǹda ipò lè má gbẹ̀bùn gbogbo ẹ̀bùn tó bá gbà lẹ́nu tí oníṣẹ́ eléyìí tí wọ́n gbọ́ títọ̀ ń gbowó oṣù gbogbo ẹ̀bùn tó bá gbà ọgbà kọ́ọ̀kọ́ ni o tó bá ti lọ́la gbẹ̀ǹdà kìyàm nítorí pé tó bá sí lẹ́nu sẹ́m wọn bá ti ṣe bùn ọ lẹ́bùn tó lẹ́nu sẹ́tọ̀ wà náà tí wọ́n gbọ́ sí o náà lójú kọ́ ẹnìkan ti ń ṣe iṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ni ó tí wọn bá gbọ́ sẹ́nu sẹ́wọ̀n tani ọba wọ ọkàn nílé rẹ tani ọba wọ ọkàn nílé fámìlì rẹ yóò fi wá bùn ọ lẹ́bùn kí lọ ọba kó o ṣe tí wọ́n fi máa bùn ọ lẹ́bùn ebi tẹ́tàn gbọ́ sí náà ńlọ́dẹ kó o lu àlùyọ ńlọ́dẹ kó o hàn yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ ẹ̀bùn kan lọ fẹ́ gbàtọ́ fẹ́ pè ń tiẹ̀ gbogbo ẹ̀bùn tí wọ́n bọ̀ ẹ̀bùn ẹni tó bọ̀ sí sẹ́ni ẹ̀bùn ẹni tó ní sẹ́ni nítorí pé tí wọn bá ti ń di iṣẹ́ rẹ̀ tí wọn gún ọ nírú ẹbùn yẹn ìwé ṣe é jẹ kọjá sí kò ṣiṣẹ́ ọkàn dájú ọni wọn á gún ọ lẹ́bùn kọ wá rẹnìkan tí wọn máa bọ ọdún ẹnìkan ìbá ti bọ ọdún ó wá nínú ẹgbà wọrọ látọ̀dọ̀ sàádé abu abu humayd as-sa'idi radiyallahu anhu wala wa muhammad sallallahu alayhi wa sallam wọn fi ọkùnrin kan níṣẹ́. iṣẹ́ ẹ̀kọ́ lọ gba zakati wa iṣẹ́ ẹ̀kọ́ lọ gba zakati jọ wa lọ́dọ̀ àwọn olówó ní gbogbo agbègbè agbábi arákùnrin yìí ọjọ́ nìkan tó wá láti náà ya al-Asad wọ́n pè ní ibnu lọ́sibíyà radiyallahu anhu anábì ní lọ gba zakati wa ọkùnrin yìí lọ ó ti sẹ́dá tó bíi sẹ́ tọ́fẹ́ jíṣẹ́ bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam zakati sànàbì ní kọlọ gbà wá ànàbì kọ́ ní ọ̀jẹ̀ o ànàbì èjẹ sàrà o òsì sànàbì òfin zakati sí o ọgbà láti pín sí gbogbo àná tó lu aníkà ní zakati sí ni yóò ti pa ànàbì lọ́fẹ́ lò òsì sànàbì òfin sí i ibùdó lòsùbí yà ń gbà tó wájú ó ń jíṣẹ́ fànàbì sallallahu alaihi wasallam ó ní hàdà lakum wà hàdà eléyìí ni ti yín àmì lẹ́yìn ẹ̀bùn tí wọ́n fún mi ni ọsọ bẹ́ẹ̀ fún anabi sallallahu eléyìí ti yín ni zakati tẹ́ kí n lọ gbà wá ni àmì lẹ́yìn ẹ̀bùn tí wọ́n fún mi ni gẹ́gẹ́ bí àwa náà ti ṣe máa ṣe tó ṣe pé àrùn ẹnìkan nígbà tá a bá wá àrùn tó tó fún ó fún wa wọ́n sì lọ ọmọ rẹ wọ́n bá sì bùn lẹ́bùn sẹ́rù ẹ̀bùn yín kọ́ gbà kọ́ lọ kọ́ pápín kó gbé pamọ́ ni àbẹ́ni tó ránṣẹ́ ni wọ́n bùn lẹ́bùn tí wọ́n bá ránṣẹ́ wọn bùn ọ lẹ́bùn nígbà tó o bá dé ọ sọ fún wọn pé tọ̀ ntí wọ́n ní kí n gbé fún yín nì yéésì pé ntí wọ́n bùn mí ni o ntí wọ́n ní kí n gbé fún yín nì nítorí pé tí o bá ránṣẹ́ pé wọ́n fún ọ ní nǹkan wọn ò ní fún ọ ní nǹkan kan ntí wọ́n ní kí n gbé fún yín nì gbà ah, ní kó o gbé fún mi àbí báwo ọ́n ó láwọn gbé fún mi ẹni tó sì rán mi lónìí tí wọn bá bù torí bẹ́ẹ̀ bá rán mi wọn á mí wọn ló pe ọ̀sẹ̀ afọ orí rẹ̀ pé pọ̀ àwọn onímọ̀ pẹ́sì tó gbọ́ yé ni àwọn ti bìnrin míì wọ́n mọ̀ pọ̀ ọgọ̀ ti má lọ fún lọ tó ń tán gbé fún ọgbọ́n ọgbọ́n ọlẹ́sẹ̀ wèrè wèrè wọ́n yọ ó ní kótó bá sọ bẹ́ẹ̀ ẹni tó sọ fún mi ah, yọ ọ àwọn èèyàn wo lọ́jọ́ ọrù rẹ láyé nìsín dákun gbẹ́rù rẹ kọ́ máa gbé lọ gbé dé mi ló túbọ̀ fi kàmí kun Allahu akbar ọ̀pọ̀lọpọ̀ ó túbọ̀ kàmí kun jẹ́ túbọ̀ kun tọ́ arákùnrin ni ní o tèmi lélẹ́yìí alábì bá dìde wó alábì lọ dúró lórí mímbàrú títí máa báwọn èèyàn sọ̀rọ̀ alábì ní màá bá làámìlì nàbẹ ayé bá bí àmẹ́lì náà kí ló ti nínú àwọn ẹni tá a máa tẹ̀ lápá nínú sẹ́ wa káàní kọlọ́ba wa jíṣẹ́ kan kọlọ́ba wa ṣe nǹkan kan tí ó wà lọ sí sẹ́wọ̀n tí ó ọ̀fẹ́ jábọ̀ fún wa pẹ̀kú ló tó máa sọ pé ni o eléyìí ni tèmi. anabi ah, wa subhanallah olùwàkọ lẹkọ ẹkọ ìga anabi mẹnitọsẹ o mẹnitọsẹ ń bẹ nítòsí o wọn ọdọ akọ rẹ o pé kí ló ṣe ibùdó lòsì bí yá yìí àkànnàbí ọgbọ́n bá díẹ̀ kàmá dá akọ rẹ bí abúláhà tíjọ gbẹndàl kéyà anabi ò sí bẹ kí ló ṣe apá kan nínú yín kí ló sapá kan nínú yín nínú àwọn ẹni tá à ń bẹ̀ ẹ̀sẹ̀ tá a là nábì ẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ torí ẹ ká máa bàyàn jẹ́ ká gbéyàn ta ká máa dákọ rẹ̀ ká máa yáàbò rẹ̀ á ìsìlámù kò kò kò kò fi kọ́ wa kò fi kọ́ wa àwọn ẹni tẹ́ lè dákọ wọn tẹ́ lè tẹ́ lè yábálẹ̀ ìsìlámù sàlàyé wọn gẹ́gẹ́ àlàyé tá à ń ṣe nínú ó dẹnu wọ̀ bó sọ̀rọ̀ àníṣìn nínú àwọn ètò tí ń wáyé lálẹ́ ẹjọ́ jùmọ̀ tọ́jú alẹ́ ẹjọ́ ẹsẹ̀f. àkàrà òkú mọ̀ wá ta ló lè dákọ rẹ̀ tó bàjẹ́ ta ló sì dákọ rẹ̀ fún tó bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ kéṣe gbogbo èèyàn. ọ̀pọ̀lọpọ̀ gbẹ́sìn ìsìláàmù yé lọ́kọ̀ máa sọ̀tọ̀ kú sọ́yọ́ máa wíwì kúwì yóò rò pọ̀ gbẹ́sìn yé ọgbọ́n kankan yé. ẹnìkan àmọ́ tó ta ni ẹni tó rò pé tó ọba sọ fún yọ̀bọ̀ gbé àbòsí nǹkó gbogbo àìsàn sọ fún kúrúǹtù bíi tiẹ̀ náà kò sí kankan ká lè ṣe kó o lè tú tẹ̀tẹ̀ ká kí wọ́n sọ pé wọn náà ń ṣeun òun ṣe bàjẹ́ ṣe òun sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa àmọ́ tí wọ́n tẹ́ tó lè gbèjà rẹ ni ẹni tó lè gbẹ̀tọ̀ rẹ fún ọ tí ó sì ṣe bẹ́ẹ̀ ọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa. akramakumullah ibnu lùsùlùmíyà lọ́sẹ̀ anabi fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó ti wà bẹ́ẹ̀ anabi ọ̀ sọ pé kí ló ṣe ìwọ ibùdó lòtùbí yá yìí ibùdó lòtùbí yá níyàwó ibùdó lòtùbí yá bímá ibùdó lòtùbí yá ní fámìlì sábà tí wàá kọ́kọ́ rẹ̀ bọ̀rọ̀ oníṣẹ́ parẹ́ má ti jẹ́ gbẹ̀ndàkìyà gbogbo àwa tá a dé náà a mọ̀ pé àbúrò náà ibùdó lòtùbí yá ni wọn náà ni àfi ọ̀ṣẹ́ ọ̀rọ̀ sọ pé lẹ́yìn wọ́n bú ọ eléyìí ní tiwa anabi ní kí ló ṣe àwọn ẹni tá à ń bẹ̀ ń fẹ́ tábẹ̀ wọn lápá kan nínú àwọn ṣẹ́ wa wọ́n wá sí láti ṣiṣẹ́ fún wa wọ́n máa fẹ́ kiyín nì eléyìí ti wá ni. ẹ̀dá náà kẹ́kọ̀ọ́ ó rò pọ̀ gbọ́n ni nígbà tó sẹnu rúnrùn tó máa dákọ̀ àwọn èèyàn tó máa bú wọn tó máa dákọ̀ àwọn èèyàn tó máa ya wọn balẹ̀ ló tún dákọ̀ ló tún dá sí bàbá rẹ̀ fún lè mọ̀ fún lọ́ọ́ bá wí kọ́ ọ̀gbọ́n rárá ẹ̀ ní kọ́ ọ̀gbọ́n tó wàláì tàláì ẹnì kan ọ̀gbọ́n tó ojú ẹsìn rẹ̀ tú kí gbèdà òkè àwọn ọmọ dè ní òfin rọ̀ àfi tó bá túbá látàyè ń bì torí délé ọ̀dọ̀ wọn wa ọ̀gá wa ní ká máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam báyìí anabi wa ọwọ sojú abẹ ń kọ onífà ẹnlá jẹlẹsà fi bayti abihi aw bayti ummihi bàyọ̀nbọ̀ yuhda ilayhi amla anabi sallallahu alayhi wa sallam ni ìgbà tí òun jíṣẹ́ fún ọ sọ pé ẹ máa sọ pé eléyìí ni tiẹ̀ eléyìí ni etí wọn bọ̀ ẹ̀mí kí ló dé sí ìgbàlẹ̀ bàbá rẹ jókòó àbí lè yá rẹ kọ wá wò bí wọn bọ̀ lẹ́bùn yìí àbí wọn ò ní bọ̀ ebi sẹ́tẹ́ wọn bìrọ̀ lójú kọ láǹfààní kí wọ́n bọ̀ lẹ́bùn ó ṣàìmọ̀ sẹ́ni tó bẹ ní sẹ́ni wọ́n bùn lẹ́bùn torí wọn bá gbé ọ kọ́ bìrọ̀ sẹ́ ẹbí òtún wà láyé tẹ́lẹ̀ náà talẹ́ni tó wọ ọkàn tí ń bọ̀ lẹ́bùn wọ gẹ́gẹ́ bíi tani kí ló ṣe fún wa tá a fi máa bọ̀ lẹ́bùn o ló ṣe nǹkan kan tí ọba jẹ́ iṣẹ́ tí wọ́n fún ọ. èyí tó túmọ̀ sí pé ẹni tó ránni níṣẹ́ ẹni tó bẹni níṣẹ́ ẹni tó bani síṣẹ́ òun gángan ni wọ́n ń kùn lẹ́kùn kìí ṣe wọ́. ńgbà tí ẹlẹgbẹ́ ìsìlámù náà yé o gbọ́dọ̀ gbẹ̀bùn kan lẹ́nu iṣẹ́ tó ọgbà tó ń gbowó oṣù lórí ẹ̀ kọ́ ọmọ wa jẹ́ kọ́ ọmọ pọ́ńtì lákòrò kọ́ gbọ́n láì jẹ́ kó o jíṣẹ́ fẹ́ni tó níṣẹ́ nígbà tó bá tó wá jí sẹ́yìn tó láwọn gbọ́ ìsìlámù yé nu ọbẹ̀ sọ pé wọ́n bò ńlá àgò yìí yóò wá mu àgò yóò dì má yà dáadáa pé ẹnìkan ló sì gbòmí láago yẹ wọ ẹnìkan ló sì gbòmí láago yìí o ìyẹn ní sẹ́yìn ní sọ ọ́ lẹ́ o àmọ́ ọmọ kan ní kí n sọ fún ọ ní o wọ́n dàbí ìgbà tó ti pé ìjọ gbọ́ ìsìlámù rọrùn lọ́wọ́ agbọ́ yìí bá àní wọ́n ní nǹkan òye ṣe tiẹ̀ bóòlù ẹ̀ kó ṣe àgò yìí wọ́n ní gbé fún yín kó gbé fún mi báwo kí ni mo ṣe fún wa. wọ́n ní torí pé àwọn ọmọ àwọn dáadáa àwọn láwọn láwọn láàbò yìí àwọn bò yín bọ̀rọ̀ kó yé wọ́n láwọn bò yín torí pé ọmọ dáadáa kò burú lọ jẹ tọ ọmọ ẹ rárá nígbà tó ń wọrú bàtà rárá fìlà irú irú náà ló dé rárá o tún ti jẹ búrẹ́dì o ti pòórá mọ́ fún ó pòórá láyé ni jọ ètò túmọ̀ sí pé àtẹ̀bí

anábì tún tẹ̀síwájú anábì wá ní àwọn fi ẹni tí ẹ̀mí àwọn ń bẹ lọ́wọ́ rẹ̀ búra Allah wọ́n ní ẹnìkan nínú yóò lọ́ọ́ ọ̀kọ̀dọ̀ sẹ́yìn á kò ní gbà kankan lẹ́kùn lẹ́nu iṣẹ́ tí wọ́n gbà á lẹ́nu iṣẹ́ tí wọ́n gbà á sí kò ní gbà kankan lẹ́kùn lọ́dọ̀ ẹnìkan illa ja'a bihi yawm al-qiyamah àfikọ́jẹ́ pé yóò mú wa tó bá di dọ́gbìn dal qiyamah. yahmiluhu ala raqabatihi lóòrùn tọ́rùn rẹ̀ ntọ́gba oòrùn sọnù rẹ̀ nǹkan nàbẹ̀ àyíra bọ́bá jẹ́ ràkúnmí ni lọ́hùrù hàn ràkúnmí ọmọ ọdún mọ́ mọ́ bí ràkúnmí ṣe máa dún ó gbé sọ́run kí ọ máa dún lọ́jọ́ gbẹ̀ndàn kìyàmà ọ̀hún bàkàrà jẹ́nu làhà kùwà àdúgbò sì jẹ́ màálù tó ní ọmọ ẹgbẹ́ mú ó gbé wá lọ́jọ́ gbẹ̀ndàn kìyàmà àwùṣá àwùṣá tún ṣáyà ọ̀rùn àdúgbò sì jẹ́ àgùtà tó ní ọmọ ẹgbẹ́ mẹ́ẹ̀. gbogbo ẹ̀ ló gbé wa subhanallah ta gbogbo tí wọ́n gbọ́ òtún ìṣòro àfún gbogbo ló wa ó rà fún mi kó gbé wa ọtí àbí ọtí onímọ̀lú ló gbé wa gbogbo tí gbà kò tó máa lo ẹbí wọn tó sáré gbé kan ó gbé wọlé tí á jẹ́ lẹ́gbẹ̀ẹ́ títí tá a fi rí abíyá rẹ̀ anabi wa sọ ike allahumma halbalọ ìwà allah ǹjẹ́ mo àti sẹ́bi allahumma halbalọ ìwà allah ǹjẹ́ mo ti sẹ́bi. sálẹ̀ bukhari àwọn ni wọ́n gbé ẹgbàá wọ́ọ̀rọ̀ yìí wá. الإمام البغوي رحمه الله wọ́n ní àdìsí tẹ̀lé yìí báyìí wọ́n tọ́ka sí pé ìwà ni o àwọn alákòóso àwọn adájọ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà síṣẹ́ wọ́n máa gba ẹ̀bùn lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n gbà wọ́n sí haram ni kí wọ́n máa gba irú ẹ̀bùn bẹ́ẹ̀ tó owó haram owó ìwọ̀ ó ní gbogbo ẹ̀bùn tí wọ́n bá gbà lẹ́nu iṣẹ́ wọn. nítorí bá méjì kọ a ti mọ̀ ike irú ẹ̀bùn bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọn ṣàdédé bóyá àfi nítorí kálíbà mójúkúrò níbi àṣìṣe àìdá tẹni tó bùn alẹ́ bùn kálíbà pé ní tó ṣe tí ọ̀ dáadáa kálẹ̀ bá pẹ́ tó ṣe tó kù díẹ̀ káàtó kò kù síbi kankan nítorí kálẹ̀ bá ṣe dáadáa sí níbi tó ti mọ̀ ike dáadáa ọ̀tọ̀ sùn yóò sì tún ṣe sábàbí láti dín ẹ̀tọ́ tàwọn míì kù nítorí pé a fẹ́ jẹ́ kó òun rí ọwọ́ kó òun mọ́wọ́ orókè níbi tí àwọn míì tí wọ́n ti dán fẹsẹ̀ wọn tẹ̀ wà á fún lọ́lá lórí àwọn yòókù kìí ṣe nítorí nǹkan tó ṣe kìí ṣe nítorí nǹkan tó ṣe nínú táwọn akọ wọn kìí ṣe nítorí nǹkan tó ṣe nínú sẹ́tà mójútó àmọ́ nítorí ẹ̀bùn tó gùn wa afẹ́ kọjá pé ọta wọn yọ nítorí ẹ̀ nínú ẹ̀sìn Islam ló fi ní kọ̀tọ́ tábùyàn lẹ́bùn lẹ́nu sẹ́tọ́gbà pípọ́n wọn máa ṣe wọ́n ní báwo ni adájọ́ yóò ti ṣe gbẹ̀bùn tí ò ní sábòsí nínú ìdájọ́ kódà tó bá tiẹ̀ sọ pé òun ní sábòsí á ọkàn wọn ò lè balẹ̀ sí pé kò ní sábòsí ọkàn wa kò lè balẹ̀ sí pé kò ní sábòsí torí ẹ̀ al Abu Sulaiman àwọn sọ fún wa ike tá a bá wo hadith Muhammad

dẹni tó ṣe pé ó fi gba nǹkan tó lẹ́tọ̀ọ́ sí haramu lẹ́bùn náà gẹ́gẹ́ bí nítorí ọ̀fẹ́ gbà tó lẹ́tọ̀ọ́ sí ṣe jẹ́ haram ọ̀nà tó gbà náà kọ́ yọ jẹ́ haram bẹ́ẹ̀ náà ni wọ́n ní lábẹ́ bẹ́ẹ̀ iná tún lówó eléyìí tó ṣe pa yáyàn láti fi fàǹfààní ọ̀gbọ̀n jẹ́rìrà náà fàá ọ̀nà jẹ́ haram irú èyí táwọn ẹni tí máa yá ni lówó tí wọ́n máa ṣe ẹnìkan ní ìsìn ọ yá mi lọ́ndrẹ́d táwùsàn lásìkò pọ́njú wọ́n á ní tọ̀ ọ̀rẹ́ òun owó tó ń yọ yìí kó tètè gbọ́lẹ̀ o ìgbà tó bá sanwó yìí hundred and five ni ló fi san o ọ̀yá mi lówó ọ̀fẹ́ fi gba èlé ni haramu ló náà jẹ bẹ́ẹ̀ náà ni irú ìtàwọn báńkì tí wọ́n wà ní ìsìn táwọn náà ń ṣe kọ́dà tó fi dórí àwọn tó ń pera wọn ní báńkì Islam tó ṣe kí àwọn náà ọ̀rùn jẹ́rìí náà fà iná ní táwọn náà ń ṣe wọ́n lè ké àwọn làwọn bọ̀ ọrọjà tí wọn bọ̀ ọrà àbáwọn làwọn ta ọjà tí wọn tà fún ọ àwọn làwọn tà fún ọ nítorí pé wọn ló ti lọ gbọ́ ọjà àwọn ẹni tó wá kọjà fún ọ ní kó sanwó báńkì wa ní kó mú ìwé owó wá èyí tí wọn fẹ́ kó san àwọn ọbọ san fún wa àmọ́ wọn kà sí pé àwọn làwọn tajà fún ọ ẹ dákun kí lẹ tàfẹ́ mi ká kà sí pé ẹ̀yin lẹ tajà fún mi ẹ̀yin ọ̀tá nǹkan kan fún mi ká nǹkan sí nǹkan kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ lórí òfin ṣẹ̀rí àlọ́ sọ báwọn òní lẹ́yìn sẹ́lẹ̀ mọ̀ṣẹ̀ gbọ́ kẹlẹmọṣẹ bẹrẹ bó ní ṣe wá kàtí pẹ̀yìn lẹ tajà tẹ́ tà fún mi pẹ̀yìn lẹ tà fún mi. àwọn wa sọ pé ọjà tí aníkọ̀ kà fún pàwọ́ la tà fún ọ tábọ̀ sanwó rẹ̀ ọjà yẹn jẹ́ ten million owó làwọn yọ ọ àmọ́ wọn kà pé ọjà làwọn tà fún wọn fọ́n ṣe fẹ́ islamize ẹ̀ kàtí pàwọ́ la tajà fún ọjà tí wọ́n tà fún ọ. wọ́n á sọ pé tọ́ba sanwó yìí àwọn tà fún ọ pé twelve million ni àwọn tà fún ọ ní sọ owó ni wọ́n tà fún ọ wọ́n ta ten million fún ọ ní twelve million rìbá ni wọ́n pè ní kọ́rọ́bọ́n jẹ́rọ nàfà ní gbogbo wọn bá fọwọ́ sí pé kò burú ó buyọ̀ ọkọjá arú ó tún buyọ̀ rìbá ni wọ́n pè gbogbo eléyìí nítorí pé ẹ̀ ń dùnnú ẹ̀ ń fọ́nu ẹ̀ ń tẹ́ra yín jẹ kò lè sọ haramu di halal torí ẹ̀ tí wọn náà sọ́ra rẹ ọkàn sanra rẹ dànù torí wọ́n ti pẹ́ báńkì ìsìláàmù yín wọ́n á fowó kówó lóṣooṣù wọ́n lérè tó jẹ lórí òwò táwọn fowó ṣe èrè kíni òwò mo ní ẹ bá fowó ṣe òwò wo ní bá fowó ṣe èrè ló lẹ jẹ tẹ́ fi fẹ́ mi léyìí bá sì jẹ kówó náà lẹ bá fi ń òwò kan sí láyé tó máa jèrè nínú rẹ̀ yóò fowó ẹ̀ lékun àmọ́ ẹ̀yin tọ́gbọ́n ẹ̀ ń pè ló kọ mí bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé nígbẹ̀yìn ayé àwọn èèyàn máa yí ó kọ gbogbo àwọn nǹkan tó jẹ́ haramu padà yíyí ó kọ rẹ̀ padà kọ tó jẹ́ halal torí ẹ Al-Khattabi oníbẹ̀rẹ̀ náà ni àwọn owó tà ń yáyà tàbí tàtàrà rẹ̀ sàǹfààní wọ́n pè ní ọ̀rùbọ́n jẹ̀rẹ̀nà fàájì owó tó yá mi tàbí tàtàrà rẹ̀ gbélé haramu ni lábẹ́ òfin ṣẹ̀ríyà bákan náà. ilé tó ọgbà ní nǹkan àdógò ẹnìkan jẹ ọ lówó á ní kó fi nǹkan dógò ọwọ́ á fi ilé rẹ̀ dógò sọ́tọ́kọ́ ọmọ gbénu léyìn láì jẹ́ pọ̀ sanwó lé àwọn ẹ̀kọ́ ni o ọwọ́ gbénu lé fáá fọ́dún méjì ike torí kò tí ì san gbèsè rẹ owó ilé ọdún méjì nǹkan tó wà náà san bàbá olè abilé ń jẹun tó pé mi mọ̀ ẹ̀ ń bọ̀lé lọ́fẹ̀ẹ́ kò tún ti sanwó mi ilé tí wọn náà ń gbé sanwó ẹ̀ gbogbo owó tá a gbà náà nù a fi kúnra wọn tó fi san gbèsè rẹ. bákan náà al ó tún tẹ̀síwájú ó ní ẹranko bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bíi ẹṣin bíi ràkúnmí tí wọ́n tún fi dógò tó wọn ń gùn káyé láì jẹ́ pọ́n sanwó fẹ́ni tó ní ẹranko ẹ̀tọ́ wo ló ní láti ṣe bẹ́ẹ̀ òun náà. ọ̀nà tó gbà láti yànyàn jẹ́ ni haramu ló nà tẹ́lẹ̀ bá yé wa àjọ ike ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tẹ́pẹ́ ti tọwọ́ bọ̀wé bẹ́ẹ̀ ti tọwọ́ bọ̀wé ẹ ti wé ní gbólóhùn ẹnu pípé iṣẹ́ kan fún yín ọ̀tẹ̀ yín lọ́rùn iye tó ti láwọn máa san fún yín ọwọ́ fún yín ẹ sọ̀ra o ẹ má gba ẹ̀bùn kankan lẹ́nu sẹ́tẹ̀ ń sẹ́yìn láì jẹ́ pé padà sọ́dọ̀ ẹni tó bẹ̀ yín pẹ̀lú ẹ̀bùn yín òun náà ní kẹ́ ẹ sọ pé wọ́n bùn lẹ́bùn tọ́ba wa wù láti yọ̀ǹda rẹ̀ fún yín ìgbà náà lọ́dẹ̀ sọ fún yín ó sì ṣeé ṣe kó sọ fún yín pé lópin ìgbà tẹ́ máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ òun gbogbo ẹ̀bùn tí wọ́n bá fún yín òun yọ̀ǹda rẹ̀ fún yín kò bùkátà kẹ́ ẹ máa wá sọ fún ẹ̀tọ́ rẹ̀ ni ó yọ̀ǹda rẹ̀ fún yín kò sí ní tó burú mbẹ̀. tó bá jẹ́ pé ẹnu iṣẹ́ tó wá wà iṣẹ́ ìjọba ni tó mọ̀ pé ọ̀gá yín lẹ́nu iṣẹ́ yín òun kọ́ ló níṣẹ́ wọ́n kàn fi ṣe alákòóso alámòójútó lórí yín ni ẹni tó níṣẹ́ gangan ìlànà tí ń ṣàkóso ìjọba òun náà lẹ́ẹ̀ máa jíṣẹ́ fún ìpẹ́tọ̀ mr governor ọkùnrin aláwọn ẹ̀bùn báyìí o mr Robert tí kò fọ́gà lè sẹ́yìn wọ́n mọ̀ bí ó ti lọ jíṣẹ́ fún governor sọ mr president o wọ́n fún aláwọn ẹ̀bùn báyìí o ọba ti kó fún àwọn ọ̀gá yányán bíi sẹ́yìn àwọn ọmọ bá ti lọ fi jíṣẹ́ fún lórí ìjọba tó lórí ìjọba bá sọ pé gbogbo ẹ̀bùn tó bá fún ẹnikẹ́ni lẹ́nu iṣẹ́ lórílẹ̀‐èdè tòun yìí báyìí òun yọ̀ǹda rẹ̀ fún un tẹ̀mọ̀ fún gbà gbogbo ẹni tó bá gbà tó bá jẹ yọ máa jẹ halal o sì gbọ́dọ̀ jẹ́ kó jọ́ lójú lówó tó ń gbà lẹ́nu tẹ̀ lọ nítorí tó bá ti jọ́ lójú lówó tó ń gbà lẹ́nu tẹ̀ lọ ọ̀sàbò ọ̀sàbò eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti sọ́ra fún tí ọba dá kólú ẹlẹ́dàá kó ṣọ́ wa kó là wá kó gbà wá lọ́wọ́ gbogbo haram kó jẹ́ kí halal kó jọ wá lójú kó jẹ́ kí halal rẹ̀ kó fi tó wa ká fi lè jìnnà sí ní tó ṣe ní haram. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون لذلك أرى أنك تسيوا منه في شريعة قلنا في صلاة الجمعة وكيف àyàfi kọjá pé kótóbà méjì ó síwájú rẹ̀ kótóbà méjì eléyìí ti máa síwájú sọ̀láàtì ìdúmáì ọ̀jẹ́ nǹkan tuntun eléyìí tó ṣe pé wọ́n dálẹ̀ nírọ̀lẹ́ ayé bẹ́ẹ̀ ni ọ̀gá wa ẹni tá a fẹ̀sìn rán anabi wa muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ la anabi ń ṣe bẹ́ẹ̀ ni àwọn alukulafa rashidun bẹ́ẹ̀ làwọn náà ṣe lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmọ̀ látòrí àwọn tabi'un tó fi di lónìí iná làwọn náà ń ṣe sọláàtò jùmọ̀á kótóbà méjì yóò síwájú ẹ̀ àìṣe kótóbà ṣáájú sọláàtò jùmọ̀á ó túmọ̀ sí pé sọláàtò bọ́ọ̀ ọ̀nlátà ẹ̀ka ṣe kò ní sàǹfààní fún wa láti ṣe sọláàtò jùmọ̀á kótóbà tẹ wá rí yìí báyìí tó bá ń ṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo oníkálukú tí bá ń gbọ́ ike dákẹ́ kọ́ má ti sọ̀rọ̀ ẹni tí ò gbọ́ òun náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó dákẹ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ lásìkò ìgbà tó ń ṣe kútúbà lọ́wọ́ ó wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn náà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni idha qulta li sahibika ansit wal wọn ni tó bá sọ fún ẹni rẹ ike dákẹ́ ní ìgbà tí ìmáàmù ń sọ kótóbà lọ lọ́jọ́ jùmọ̀ dákẹ́tọ̀ fún wọn náà ti sọ̀tọ̀ kú sọ. ẹgbà wa kan wa ó ní làríyìṣà làkọ́wútà àbí làríyìṣà méjèèjì ó túmọ̀ sí pé ó ti ṣe nǹkan tí ọ̀tọ̀ kò ṣe ó ti sọ̀tọ̀ kú sọ ó ti wíwì kúwì eléyìí iná ló fà ló fi jẹ́ pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ pé ká sọ́ra o nígbà tí wọ́n bá ń sọ kótóbà lọ lọ́jọ́ jùmọ̀ dáadáa ni kí gbogbo oníkálukú kọ́ dákẹ́ dáadáa ní ká má fi nǹkan lu nǹkan ká má fètè lòtè ká dákẹ́ ká tẹ́tí ká má gbọ́ nǹkan tí wọ́n bá ń sọ nínú kókóbà Uthman ibn Affan radiyallahu anhu ó ní idha jalasa al-imamu fastami'u wa ansitu tí ìmáàmù bá ti jókòó láì sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ ẹ tẹ́tí kẹ̀sì dákẹ́ ẹ tẹ́tí kẹ̀sì dákẹ́ fa inna lil-munṣiti alladhi la مثلك فإن للمنفق الذي لا يصنع من الأجر مثل ما للمنفق السامع onítorí pé nítorí bá dákẹ́ tí kò gbọ́ nǹkan tí ìmáàmù sọ òun náà gbarú ẹ̀san ẹni tó dákẹ́ tí ń gbọ́ nǹkan tí ìmáàmù sọ wí ẹni tó dákẹ́ tó gbọ́ nǹkan tí ìmáàmù wí irú ládá tí ó gbà lẹni tó náà dákẹ́ tí ò gbọ́ tí ìmáàmù sọ iná ló náà gbà nítorí pé ẹrẹ́tí ní ayé jọ̀ọ́ ó ṣòro kọjá pé téèyàn bá pọ̀ ní mọ́ṣáláṣí lọ́jọ́ júmọ̀ à kí gbogbo wọn láǹfààní àti gbọ́ nǹkan tí ìmáàmù bá ń kọ́ nítorí pé kò sí gbòǹgbòǹ kò sí gbòǹgbòǹ kò sì sí inú pé ìmáàmù sọ̀rọ̀ ẹnìkan rọ̀ òun náà ni wọ́n máa sọ̀rọ̀ ẹni tó bá gbọ́gbọ́ ẹni tí ọ̀gbọ́ ọ̀gbọ́ àmọ́ wọ́n máa rí èyí lè máa rí látọ̀ kan wípé ìmáàmù ń sọ̀rọ̀ ìmáàmù ń yanu ń sọ̀rọ̀ tó máa bọ̀ gbogbo oníkálukú ẹnìkan kan ò sọ̀rọ̀ àtẹni tí ọ̀gbọ́ ní ìgbà tí ìwọ tó gbọ́ nǹkan tí ìmáàmù sọ àmọ́ tó sì sọ̀rọ̀ ládàá rẹ kò ní kéré títa ni tó ń gbọ́ tó ná sọ̀rọ̀ ẹjọ́ gba ládàá kan náà ni. Usman wọ́n tún fi yé wa àbí àwọn olùmọ̀ wọ́n tún wa wọ́n ní ẹnu kò ẹnu kò lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam nígbà tó bá ń sọ kútúbà àfẹ́ sọ̀rọ̀ ibn shihab zuhri rahimahullah olùmọ̀láni nínú àwọn olùmọ̀ àwọn tabi'in ó ní khurujul imami yaqta'u as-salat tí ìmáàmù bá ti lè jáde sí àṣírí báyìí àyè òṣìṣẹ́ni tó ti wà nù mọ́ṣáláṣí tẹ́lẹ̀ láti dìde pé mo tún fẹ́ ṣe náfìlà kan má tí mo tún ṣe tahiyatul masjid ó ti jókòó kanu mọ́ṣáláṣí sọ láti kí ló tún fẹ́ ṣe tí ìmáàmù bá ti yọ ta yọ àyè òṣìṣẹ́ fún wọn tó ti dé tẹ́lẹ̀ láti ṣe sọ láti má àyè kan wà fẹ́ni tó yẹ àyè wà fẹ́ni tó ẹsẹ̀ dé kó ṣe tahiyatul masjid kó tó sọ kó tó di pé yóò jókòó wa kalamuhu yaqta'u al-kalam Ibn Shihab ó ní tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà àyè òsì fẹ́nikẹ́ni láti sọ̀rọ̀ ma àyè òsì fẹ́nikẹ́ni láti sọ̀rọ̀ ma ìmáàmù Malik àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde nínú Muwatta ìyapa kan wà lẹ́nu láàrin àwọn olùmọ̀ tí wọ́n bá sálámà sí yẹn láti kò gbà tí ìmáàmù ṣe kútúbà lọ sáà dáhùn àbáà ní dáhùn lẹ́nu kaba sí kaba sí alihamudulilayi bá sọ pé yarhamukallah bàbá mi sọ pé yarhamukallah apáka nínú wa àwọn sọ ike lẹ́nu kaba sálámà sí ọ ọ sọ pé wa aleykum salam lẹ́nu kaba sí sẹ tóní alihamudulilayi wà sọ pé yarhamukallah ní ìgbà tí àwọn míì wọ́n sọ pé rárá o ọ gbọ́dọ̀ dáhùn sí sálámà bẹ́ẹ̀ sì ni ọ gbọ́dọ̀ ṣàdúrà ìbùkún sẹ́ni tó sín ó dìgbà tá a bá tó parí sọ́lá ọ̀ dá sálámà padà sẹ́ni tó sálámà sí ọ nígbà tó ń sọ kótóbà lọ́wọ́ ó sì sọ pé alhamdulilah sẹ́ni tó sín tó sọ pé alhamdulilah lẹ́yìn ìgbà tí ẹ bá parí sọ̀dà. Ibn Shihab az-Zuhri wọ́n ní kò burúkọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti parí kótóbà tí ìmáàmù wa ń sọ kalẹ̀ tí ń lọ síbi tí ó ti fi sọ̀dà ìgbà yẹn kò burúkọ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí a bá ti wá sí júmọ̀ lọ́jọ́ júmọ̀ nǹkan ọ̀nà ní ká tẹ́tí gbọ́ nǹkan tí ìmáàmù tọ́fẹ́ bá wa sọ nínú Abdullah ibn Mas'ud radiyallahu anhu ọ̀nà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti dúró lórí mímbàrú rẹ̀ gbogbo wa pátá á dojúkọ ìmáàmù á máa wo ìmáàmù ojú ìmáàmù lá máa wò ojú wa yóò ṣe déédéé ojú sí ìmáàmù á tẹ́tí gbọ́ nǹkan tí ń ń bá wa sọ nǹkan tá a máa ṣe kọ̀sẹ́nìkan tí ó sọ̀rọ̀ dèkòdèkò kẹ́nìkan yàwó àmà gbótógbótó wọn máa sọ rádaràda tí a bá wo ilé ayé wa lónìí ní àwọn àyè kan níbi tó ṣe kí àgbọ́yé ẹ̀sìn Islam ó kéré fún wa jọjọ wọ́n ń fi àyèmàkà wọ́n fi ń sayọ̀ wọ́n yí orí málẹ̀ wọ́n kásẹ̀ sókè ẹnì kan ti fẹ́ sọ à ń sọ kútùbà lọ́jọ́ jùmọ̀ wọ́n ti fẹ́ sọ délé madé eléyìí tó ṣe pé tí ìmáàmù wa tó máa ń sọ kútùbà lọ ẹ mọ̀ pátá rí wọ́n máa ké tó máa ké nínú mọ́ṣáláṣí bí ìgbà táwọn èèyàn ń ṣàwàdà wàlà hawla wàlà quwwata illa billah. ẹ gbọ́ ẹ̀sìn islam tí islam sọ pé bẹ́ẹ̀ kan máa ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń ṣe lọ́yẹ kọ́ máa sọ ìwọ wá sọ pé kọ́ dákẹ́ ọ̀rọ̀ dáadáa lọ sọ torí pé kí ni ọba ṣe tẹ́lẹ̀ kọ́ dákẹ́ náà ni ọ̀rọ̀ dáadáa lọ sọ àmọ́ ti sọ bẹ́ẹ̀ lásìkò yún láyé yún ọ̀rọ̀ burúkú lọ sọ torí pé ọ̀rọ̀ tí wọn náà sọ ọ̀rọ̀ tá àtẹ̀kùn tún sọ náà báwo wá ìgbàláyè tí wàá lè wà fún ní ìgbà tí ìmáàmù ń ṣe kútúbà lọ kí ló ń bá yín sọ náà rí gbogbo ajé sẹ́ ń pàtẹ́wọ́ yè ní ìgbà tẹ́ wà ní fọ́ọ̀t àwọn náà tún máa pàtẹ́wọ́ tún máa pariwo yè wọ́n lọ ní sẹ́wọ̀n kí ló ń jẹ́ báyìí la hawla wala quwwata illa billah ẹ wá fẹ́ sọ mọ́sálásí di ilé àwàdà ẹ fẹ́ sọ mọ́sálásí di ilé ẹ̀tẹ̀ ẹ fẹ́ sọ kútúbà jùmọ̀ ẹ fẹ́ sọ ọ̀rọ̀ òṣèlú la hawla wala quwwata illa billah àwọn ọmọ yìí àwọn sọ ọkàrẹ láwọ ọhún láyà ọkàrẹ máa fẹmi dájẹtì tó ọkàrẹ máa wí dàrúrú dàrúrú nàìjíríà lèmítẹ la hawla wala quwwata illa billah ọba ni wá ni ìbá àwọn ọba wọn máa sà àwọn ọba àbìkan wọn máa tún wá ní ṣéwù ṣéwù ń ro èwe lásán bàbá tẹ wájú kọba náà ní sẹkútùbà wọn máa ṣéwù rẹ jùmọ̀ àwọn òní bàjẹ́ la hawla wala quwwata àwa awíta ẹlẹ́sẹ̀ sunna sunna ọ̀rọ̀ wò súnà òdò wò nù súnà òdò wò nù lábẹ́ òfin sẹ́ríyà ẹ gbọ́dọ̀ dán wò tí ìmáàmù bá ń ṣe kótóbà kálukọ́ dàkẹ́ kí ni sọ gan tó wù yín lórí tẹ̀ fi ń pariwo kí ni sọ bẹ́ẹ̀ tẹ́tẹ́ wá kó síbi àtẹ ìsọkúfọ náà gbogbo ẹ̀ kọ́lá kọjá kọ́lá gidi ní sọ táwíọ̀ ó ti aláwọ̀ kí ni kí ló sọ̀rọ̀ ọba jẹ pé gbogbo ọjọ́ ọdún wà lọ ń pàdánù gbogbo ọjọ́ ọdún wà lọ ń pàdánù gbogbo ọjọ́ ọdún wà lọ ń pàdánù sọ láti rẹ kí lọ fẹ́ fi jábọ̀ tó bá ti jọ pé nígbà tó yà mà. láì ṣe ṣíyà àwọn ṣíyà ló máa ṣe bẹ́ẹ̀ náà tí o lè má ṣe ìranù tó fi kú àmọ́ ní ìsìn ayé ti lu dára wọn gúgù rẹ̀. wọ́n sọ fún kọ́fẹ́ wo bóònù sọ láti bóònù kútúbà júmọ̀ ní ìran ó lè rí tí ìmọ̀ wọn bá sọ kútúbà débì kan lọ́sàkẹ́ lọ́wọ́ ti dákẹ́ gbogbo wọn pé alimọ́ alimọ́ alimọ́ tilẹ̀ amẹ́ríkà ìgbà ikú ikú ikú kọjá tà amẹ́ríkà ṣé kútùbà náà nù àwọn ọ̀sẹ̀ tí ń tiwọn tẹ́lẹ̀ náà àwọn sọ pé gbogbo sọláàt gbogbo zaka gbogbo siyam gbogbo hajj àwọn kan ṣe lórí orí ìtàgé ni kò ì tí ì tọ́ ó dìgbà tó lè má mú táwọn retí tí ò ní gbé bá dé. ṣé sí àwa lẹ́yìn ẹ wá fẹ́ sọ kútúbà jùmọ̀ àdérí wọ́n máa wá wíwú fún wọn máa sọ̀tọ̀ kú sọ àwọn kan máa kéye ó lọ sígbà kan lọ gba àwọn kan wípé tó bá ti bá débi tó bá ti bá débi ká pariwo tó bá ti bá débi ká pariwo tẹ́lẹ̀ náà yóò kúkú lẹ́sẹsẹ àwọn máa sọ́ta la fún wọn mọ́tíláṣí ká pariwo torí pé lé àwọn ẹni tí kò kò wú pé nǹkan ti ń sọ ní ìtumọ̀ orí tiwọn náà lè wú ìsọkúsọ náà gbogbo ẹ̀ àmọ́ àwọn tá a gbà ti sẹ́yìn àwọn ń gbowó oṣù ẹ pariwo pé sóòrù. subhanallah ìwà ń bẹ̀sìn jẹ́ ìwà ń bẹ̀sìn jẹ́ ìwà ń bẹ̀sìn jẹ́ kọ̀sábà kọ̀sọ́mọdé kálukú kọrí ibì kan náà bẹ́ẹ̀ lọ́tẹ́ rìn láwọn ìbá ti jẹ́ kí wọ́n wọ́n má wà láàyè wọ́n má ló bá àyòbá gbọ́ngàn o wọ́n ni o wọ́n ní wọ́n ní ọkùnrin ó dìtẹ̀ ó dìtẹ̀ ó dìtẹ̀ ó dìtẹ̀ títí fìlà dé sórí wọ́n kése pé kò kése kó nílé kò dé o kò nílé rárá obìnrin náà ti ṣe títí títí títí kò rí gèlè wé sórí títí náà yẹn nígbà tí títí náà bá ti wà àwọn tí máa ṣe làákàyè pọ̀ títí náà máa kó wọn ni ẹgbọn dáhùn sallallahu alaihi wasallam sọ ó ní títí tí náà bá dé títí tí náà bá dé ẹni tó wà ní dúró jókòó ẹni tó jókòó tẹ̀gbẹ́ lélẹ̀ ẹni tó ti tẹ̀gbẹ́ lélẹ̀ tàkàkà.

kunimu ní mọ̀ àwọn èèyàn tẹ̀ ní pé sáádọ̀ rẹ mọ́ iṣẹ́ tó ọmọ ẹsẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta pàápàá three hours ọ̀ mọ́ gbogbo ẹ̀rú rẹ̀ sí ara ta ni ó sún kẹ̀kẹ́ tí ọgbà jẹ́ tẹ̀lé ìtumọ̀ sí pé akramakumullah títí náà máa fún àwọn èèyàn lójú ni ẹlòmíì gan mọ̀ pé gbogbo táwọn ṣe ariwo táwọn ń pa àkọ́tọ́ àmọ́ títí náà kọ́ ó ti lójú títí náà ti lójú wọn ọ̀gbọ́n má torí má bá wọn darapọ̀ mọ́ ìranu àtẹrẹgbẹ nìyẹn ọmọ pàdánù júmọ rẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ pàdánù ẹgbẹ ọba ṣe dáadáa dẹ ẹrú ọmọ pọtọ gbẹndà òkèèyà màkúgbò la fẹ gbà wọn á jẹ pé gbogbo júmọ rẹ ẹ̀fẹ̀ àtẹrẹ lẹ fi ṣe àfáríwó yìí bí ẹni tí wọn dáná bò ń dì eléyìí túmọ̀ sí pé padà sí díẹ̀ sin Allah ẹni tí ọba máa kọ́ padà sílé kéwù ẹni tí ọba sì máa fífẹ́ ẹnu ń bájà kọ́pa ìfẹ́ ẹnu sí torí pé ìṣirò ń bẹ́ńdẹ̀ ọ̀gbìn dàlùkìyàmù tó bá jẹ́ pé mímọ́jẹ́ sábà bí àkóbá fáwọn èèyàn bó ní ṣe rúlà bó ní ṣe rúlà àwọn lè mọ́ mà tó jẹ́ sábà bí bóyá wọ́n bá dijọ́ tẹ́tẹ̀ bá ma ní ẹsẹ̀ tiwa kọ̀ọ̀kan wàláyà àmọ́ bá ti fẹ́ rọ́nà lọ à ń bẹ báwo wá ni tó bá tún jẹ́ pé mo tún ṣe sábà bí táwọn àkọ́ tó fi sìnà torí di ẹlẹ́yìí báyìí ẹmẹ́jì ajé ẹni tó ṣe ké àpò làákà ìwọ ọpọlọ wa sápò àmọ́ wa hùwà bí ẹni tó lówó òfin làákà ẹ̀ tí òfin ṣe lọ́sọ̀ọ́ olú ẹlẹ́dàá wa kọ́ bá wa tún àwùjọ wa ṣe olú ẹlẹ́dàá wa kọ́ ràn lọ kó dé ká lè máa ṣe dáadáa gbogbo gbogbo gbogbo kọ̀tọ́ gbà kó wa ayé ojú dúdú àtà ìríran ẹlẹ́dàá fi fà ẹlẹ́dàá bí a máa bẹ lórí dáadáa mú wa dúró sallallahu alayhi wa sallam má jẹ́ kí ìfẹ́ inú àtàgídí àtàìmọ̀kan ọgbọ òdodo sọnù lọ́wọ́ tiwa kárántì nínú tó lọ fi pa wọlé tàwọn tá a jẹ mọ fún un ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ni ká máa ṣe àsọ̀láṣù fọ́gà wa anabi muhammed sallallahu alayhi wa sallam lóru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ nítorí pé allah azza wa jal òun náà àtàwọn màláíkà rẹ̀ wọ́n ṣe àsọ̀láṣù fún anabi muhammed sallallahu alayhi wa sallam anabi sì sọ fún wa ó ní ẹ máa ṣe àsọ̀láṣù fún mi lọ́pọ̀lọpọ̀ lóru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمسلمين والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله